Thank bàbá mi kí yín kì gbàgbọ́ fún yín ọlọ́run bá mi ò gbà wà lọ́wọ́ ilé ẹ̀kọ́ fún mi. Amigo. Báwo ìwé bí wọ́n ṣe wọ ní dàgbà? Ẹgbẹ́ rákì kábíyèsí. Ilé ìpè ní ilé ìgbò ìṣà. Oògùn ọ̀lọ́lá. Ẹdúró rẹ̀ lọ́gbọ̀ ni oògùn ìṣàkẹ́ni kò lè dàgbà. Ẹ ṣe àdúgbò. Àlejò náà kẹ̀ ṣe é dé. Láńláńlá. Àlejò náà kẹ̀ ṣe é dé. Oyinbo ní ìrìn. Oyinbo yóò mú bàá. fica ẹ ṣe àdúpẹ́ pẹtẹ wò wá ohun tó kù nísìnyí òun náà ni wípé àwọn ọdẹ wọ́n fẹ́ yìnbọn twenty one ìdí káwọn bí wọ́n ṣe fẹ́ yìnbọn twenty one yẹn ẹ máa ṣe ọ prógrámù yẹn àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣe ẹ ṣe gan o àmọ́ lóore o ẹ máa wo ìbọn tó fẹ́ yìn àwọn ọlọ́dẹ ẹ máa wo ọ̀nà fẹ́ yìn báyìí o ẹ máa bá wa láìkẹ̀ kẹ̀dẹ̀ máa bá wa ṣíà ẹ̀ sódà táwọn tí wọ́n bá fẹ́ flag page wa tí wọ́n fẹ́ complain nípa ìbọn tí wọ́n fẹ́ yìn sódà àwọn òfin nígbà Facebook òfin nígbà jáde ẹ máa bá wa láìkẹ̀ ẹ máa bá wa ṣíà ẹ máa láìkẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run àbùkù fún yín adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ti ń wò wá láti àárọ̀ tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ ń tẹ̀lé wa tẹ̀ ń ṣíà tẹ̀lé máa láìkẹ̀ ẹ tún máa bá wa láìkẹ̀ kẹ́ máa bá wa ṣíà ẹ ṣe gan. Thank you. Hey, Are you ready? Yes. Ẹ máa kà á o. Kíni ìkọ̀kùn kíni ìkùnsílẹ̀ òhò tí bá ti ń palá nìka ìlú wọn ní ìsọ̀dẹ̀ ìlú wọn ní ìsọ̀dẹ̀ báàmù. Ẹgbẹ́ ìlú. Ẹ ojú àwọn ọ̀hún kí ló tó rí tó ẹgbẹ́ bíi tó wà létí. Kí ló sì síbi tó fi mí kalẹ̀ ẹ̀fẹ́ àgbàlagbà tó bá yẹ sòsòsò ìpàdé nìyẹn ẹ̀rọ ara wa sọ̀rọ̀ ìmọ̀ ẹlẹ́dẹ̀ ló wà ní. ìtọ́sàkùnkàn tó fi tọkùn bẹ̀rù ní àrògbò ló hà mọ̀nà gbàgbé bá kù lọ gírígì lọ́sọ̀ ẹ̀ fọlọ́sẹ̀ lóògùn lóògùn omi. bẹ́ẹ̀ bá bí ẹ̀kọ́ gbàgbé bá nígbà títí pẹ̀lú àbẹ́ ẹ̀kọ́ náà wọ́n ò tún àbọ̀ orí rẹ̀ lọ́dọ̀ bọ̀ bùjá. àwọn ọmọ kò sí ra ètò ẹ̀kọ́ tó tẹ̀lé yìí ẹsẹ̀ ebi pẹ̀lú ìdíje ẹja lọ mọ́tẹ́ lẹ́yìn àwọn ọdẹ àwọn ọdẹ. Jídé ìgbà mi. Ó bá nígbà ọlọ́dún ń ṣe fún ọba nígbà ọlọ́rẹ̀ ń ṣe rẹ̀. Ẹgbẹ́ àsọ́dọ̀ wọn. Ọ̀dọ̀ ọ̀bọ̀n. Ó pa nígbà ọlọ́dún ń ṣẹ́jú òòrùn. Ó pa nígbà ọlọ́rẹ̀ ń ṣẹ̀wẹ̀. Pásítọ̀ mo kí ẹ aṣípa ọdẹ nílẹ̀ yìí. Tó bá wọ̀ ẹbí sọ́jà lórílẹ̀ ìwọ̀n ọ̀gá ọba inú bí làwọn lè wò ó. Ìmọ̀kẹ́yẹ ọ̀pọ̀ obìnrin kò sí ẹyẹ dú. Ìyẹn ń sòfin ẹ̀ ní asípadà ìlú ìsẹ́nu òun kí táwọn ń gbádùn ẹ̀ bẹ́yẹn? ń gbádùn ẹ̀? Àwọn ọdẹ ìlú ìsẹ́nu yẹn o kò í ṣe lọ. ó nìyẹn o àwọn ọdẹ ìlú èsì ẹ ẹ máa láìkí ẹ máa ṣíà ẹ ó yá ó yá ó yá ẹgbẹ́ rìn ẹgbẹ́ rìn ẹgbẹ́ rìn ìlú èsì ẹ náà ni ẹ ti rí bẹ́yẹn ẹ ti rí bẹ́yẹn. ọ̀nà ìlú mú ìrora gbàdé yẹn mo kí ẹ kí ẹ. àbíkú olóṣèlú ti ń bẹ lóde ọba kíyàwó rẹ̀ ayá tí gbé ń síbi tó dáa bẹ́ẹ̀ ni bí bàdélé bá ń kí ọ̀nà ìwà ní ìlú ẹ̀yìn ìwà ní ìlú ẹ̀yìn fáàkì ilé ìṣẹ́ wà ní èsì ẹ̀. ẹ mọ ìyìn lẹ́yìn ẹ̀yìn tó kọ síwájú ah! ó fọṣẹ yí ó fọṣẹ yí tí wọn náà ti yẹ fọṣẹ yí ó yẹ iṣẹ ẹgbẹ ẹgbẹ rìn ẹgbẹ rìn ó yẹ ó yẹ ó yẹ ó yẹ. Táyọ̀ ń wá ọmọ kékeré kan. Ẹ̀dá pẹ̀lú tó bá ń wá ọmọ.

máa ṣe ẹgbẹ̀rún ìlú èsì ẹ bára àgbọn náà ni àwọn ọlọ́dẹ. ó ní ẹ wo àwọn ológun ní àwọn ọlọ́dẹ ìlú èsì ẹ ti rí báyìí wọ́n ní tara ẹ̀ síwájú lásẹ̀yìn ọtí rí báyìí. John ọtí rí báyìí. Come here, Let ọmọ yẹn ẹnlá kábíyèsí ni ẹnlá gbà ó ti dẹ̀ náà fi. Owó olùkọ́ olùkọ́ ẹni sọ ní ẹ̀dá fún wákàtí méjì. Sọ ọgbọ́n bá ń sọ ti rí báyẹn. Ẹ ẹ áà áà ó fọṣẹ yí. Ẹ ẹ ẹ ẹ sọ ọgbọ́n ìlú èsì ẹ̀ la wà. Ọjọ́ òfin kẹ́kọ̀ọ́. Ọgọ́ tún bẹ̀. Tú. Ọ̀dà. Tú. Ah. Yes. Ah. Hey ìgbàgbọ́ ẹ̀ka láàrin ká ìgbìmọ̀ àjọ ìjọba.

Ògbólólágídá òlò ní òtúnṣe. Ọmọ yẹn ti fi sọ́ọ̀dọ̀ ọmọ ọ̀gbọ́n. Ọ̀nà àti ògbólólágídá òlò ní òtúnṣe. Kéré náà wọ́n. Omi ń bẹ́ bára àpé akíyà. Ọ̀gbọ́n ìlú ìgboro lọ. Ìgbésẹ̀ ìṣúná. Ìṣẹ̀ ìṣẹ̀ ìkáwọ́ náà. Ọ̀gbọ́n náà. Ọ̀yọ́ ọ̀nà lọ́la àbí ẹ̀rọ. Ọ̀gbọ́n náà. Ọ̀gbọ́n náà. Ọ̀gbọ́n náà òṣèré là wà ó wá sí orí fún un pé èyí bá ń ṣeré òun àwọn àgbàdo ìṣeré ọ̀gbẹ́ ẹ máa kí ẹ sọ̀rọ̀ mi níwájú olóṣèré là wà ọba wa Yakubu ọba lọ́lá àjídé àjídé ọba sọ̀dúnjẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ là ń pè olódùmarè ọba tó láyé tó bá kọ́kọ́ má gbèrú èrè lọ́wọ́ gbogbo. Okay now. I know gbọ́ ọmọ rẹ̀ bá sí olówó kó bàbá yín know. wọ ẹgbẹ́ òyìnbó. Ẹ ṣe ẹ̀yin àtàwọn nígbà I know pé bàbá wa wá bí ẹ̀ kí wọ́n wá kí kábíyèsí náà wọ̀ sí. ọmọ àgbẹ̀ mọ́tò ti lè fi mọ́lẹ̀ wá. sí obìnrin àdírẹ́sì ẹ èmi àti ẹlájọ ń lọ àjọ lè kó ní ìsìn lọ́tọ́ àti lọ́tọ́ àjọ lè kó Thank you. amínà ìyá ńlá ìyá ìyá ẹ. adúgbò àbòjú ni ọba ọba bẹ́ẹ̀ ni nígbà tá a ṣe rọ́bà nílé ọba bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ missed yet? Vamos,